ohun tí wọ́n bá ní ẹ̀bùn rẹ̀ ju gbogbo rẹ̀ lọ ohun àkọ́kọ́ tẹ́ ní láti ṣe ni wípé ẹ ní láti tẹ̀lé wa lórí àwọn social media wa at Orísun TV lórí Instagram àti Facebook àjùwàṣe ìròyìn sì tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ ti fi ọwọ́ òfin gba ọkọ̀ bàálù eléyìí tí ó jẹ́ ti orílẹ̀-èdè Britain kan kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà níbí látàrí wípé wọ́n lu òfin èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí fi kalẹ̀ fún wọn láti tẹ̀lé mínísítà fún ìdàgbàsókè àti ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú Hadi Sirika ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ ó sọ wípé iléeṣẹ́ ọkọ̀ bàálù Flair Aviation gba àṣẹ láti máa gbé àwọn ènìyàn tó nílò ìrànlọ́wọ́ eléyìí tí a mọ̀ sí humanitarian àmọ́ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọrọ̀ ajé tiwọn tó yàtọ̀ sí èyí tí ìjọba fún wọn láṣẹ rẹ̀ èyí ló sì mú kí ìjọba fi ọwọ́ òfin gba ọkọ̀ bàálù wọn sílẹ̀ ó sì ṣèlérí wípé ìjìyà tó tọ́ eléyìí tó yẹ ni wọn yóò fi jẹ iléeṣẹ́ ọkọ̀ bàálù náà fún títàpá sí òfin àti àṣẹ ìjọba èyí tó fòfin de àwọn ọkọ̀ bàálù láti má tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn búburú COVID-19 bí a kò bá gbàgbé wípé ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún yìí ni alága ikọ̀ agbèfọ́ba lórí ọ̀rọ̀ covid-19 ìyẹn presidential task force on covid-19 boss mustapha kéde wípé wọ́n ti fi ọ̀sẹ̀ mẹ́rin kún ọjọ́ tí àwọn pápákọ̀ òfurufú yóò fi wà láì ṣiṣẹ́ ní tòrótìbó orílẹ̀-èdè nàìjíríà. àrùn lassa fever tún gba ẹ̀mí àwọn ènìyàn èyí tí ó jẹ́ mọ́kànlélógójì ní ìpínlẹ̀ bauchi ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ṣe jẹ́ lábọ̀ fún wa. Àkọsílẹ̀ ikú ènìyàn mọ́kànlélógójì ti wà báyìí o fún àrùn Lassa fever láàrin oṣù kínní ọdún yìí sí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu ẹni tí ó jẹ́ alága fún ètò ìlera àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ dókítà Riliwanu Mohammed dókítà Rilwanu Muhammed sọ wípé àrùn lassa fever yìí jẹ́ àrùn tí ó burú jáì tí ó sì le ju àrùn kòrónà lọ àti wípé àrùn lassa fever yìí lè tètè ṣe ikú pani ju àrùn kòrónà lọ nítorí pé àrùn lassa fever ló máa ń ṣòro láti tètè ṣe àwárí rẹ̀ lára dókítà Rínúwálù sọ wípé àwọn ènìyàn méjì mìíràn ló tún ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀mí mì lórí àrùn Lassa fever èyí tí ó mú àwọn ènìyàn tí wọ́n ti gbé ẹ̀mí mì lọ nípasẹ̀ Lassa fever ní ìpínlẹ̀ náà lápapọ̀ jẹ́ ènìyàn mọ́kànlélógún dókítà náà sọ wípé àrùn Lassa fever yìí ni ó peléke sí nítorí àìbìkítà àwọn ará ìlú àti àìkọbiara sí àrùn náà tí wọn kò sì rò wípé àìsàn lassa yìí ni àìsàn tí ó ń wáyé nípasẹ̀ àrùn lásán bí kò ṣe wípé àkọlù láti ọwọ́ oṣó àti àjẹ́ tí wọn kò sì gbàgbọ́ wípé àrùn lassa yìí ni ó ń ṣe ikú pa wọn. dókítà rilíwánu sọ wípé gẹ́gẹ́ bí olórí ẹbí ilé kan tí ó gbé ẹ̀mí mì tí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ sì gbé ẹ̀mí mì tẹ̀lé tí àwọn aráàlú náà sì gbàgbọ́ wípé èyí ni ó ní ọwọ́ ayé nínú ó sọ wípé àrùn covid-19 tí ó ti wà ní àárín wọn láti ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún tí a wà yìí àti wípé àrùn kòrónà kò tí ì pa kọjá ènìyàn mẹ́ta lọ dókítà Rínúwánu sọ wípé àrùn lassa fever yìí ni ó máa ń pẹ́ kí wọ́n tó rí lára nígbà tí àrùn covid-19 jẹ́ àrùn tí kò kí ń pẹ́ láti tètè rí ní ara ó sọ wípé ìjọba ìpínlẹ̀ náà ni tí ó ti ṣètò láti kó gbogbo àwọn òṣìṣẹ́ ìlera ìpínlẹ̀ náà papọ̀ láti kọ́ wọn ní nípa fífi àyíká àti agbègbè wọn. Dókítà Rilwanu ló rọ àwọn ọmọ ìpínlẹ̀ náà láti sa ipá wọn nípa fífi tó àwọn ètò ìlera létí nípa ẹnikẹ́ni tí wọ́n bá funra sí wípé ó ní àrùn Lassa fever yìí ni kí wọ́n tètè ké síta nítorí pé ṣíṣe àyẹ̀wò ní kíákíá ló máa ń tètè jẹ́ kí ara aláìsàn Lassa viva. kí ó tètè di ìmúláradá. Ẹwàbùnmi Akínúbi. Ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ èkó ti ju àwọn mọ́kàndínlógójì kan sí ibi yàrá àdágbé lójúnà àti pagidínà ìtànkálẹ̀ àrùn covid-19 gẹ́gẹ́ bí wọ́n ti ń balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà láti orílẹ̀-èdè ghana àwọn méjìlá mìíràn ni ìjọba tún kó dé láti àwọn apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ káàkiri wọ́n sì ti fi wọ́n síbi ìyàsọ́tọ̀ kan náà ní agbègbè ìlú badagry níbi tí wọ́n yóò gbé ní ọjọ́ mẹ́rìnlá gbáko èyí tí àjọ NCDC yóò sì máa bójú tó wọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilẹ̀ òkèrè ìyẹn Nigerian in Commission ló sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ àìkú wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ló san gbogbo owó jíjẹ àti mímu tó ń ti owó ibi tí wọn yóò dé sí òru ní déédéé bíi agogo mẹ́ta ààbò òwúrọ̀ òní wọn kó wọn dé láti ilẹ̀ Ghana àti àwọn ilẹ̀ adúláwọ̀ mìíràn ni wọ́n sì ti wá eléyìí tí wọ́n ti kó wọn síbi gbogbo yàrá àdágbé eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣètò rẹ̀ kí wọ́n tó balẹ̀ ẹ̀wẹ̀ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Èkó pòfẹ́sọ̀ Akin Àbáyọ̀mí sọ wípé mẹ́ta nínú àwọn tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ kó dé láti ìlú Dubai ní àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn fi hàn wípé wọ́n ní àrùn kòrónà wọ́n sì ti kó wọn kúrò ní ibi tí wọ́n dé sí lọ síbi ìyàsọ́tọ̀ kan ní ìpínlẹ̀ náà àjọ NCDC ló kéde wípé àkọsílẹ̀ márùndínlọ́gọ́rùn-ún ló tún ti wà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ kí ó pé ẹgbẹ̀rún méjì ó lé ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ ìyẹn two thousand three hundred and seventy two nígbà tí ènìyàn mọ́kànlélógójì ó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred and forty one ló ti gba ìwòsàn pẹ̀lú àkọsílẹ̀ mẹ́rìndínlógójì ní ìpínlẹ̀ náà ìjọba àpapọ̀ ti fa ọkọ̀ ńlá oúnjẹ eléyìí tó jẹ́ àádóje ní iye ilé ìjọba ìpínlẹ̀ Kánò lọ́wọ́ láti lè mú ìgbé ayé ìrọ̀rùn bá àwọn ènìyàn náà lásìkò kónílé ógbélé tó ń bẹ níbẹ̀ fún ìdènà àrùn búburú COVID-19 ní ìpínlẹ̀ ọ̀hún. mínísítà fún ṣíṣàánú àwọn ará ìlú bíbójútó ìṣẹ̀lẹ̀ aburú àti ìdàgbàsókè àwùjọ ìyẹn minister for humanitarian disaster management and social development ajiya shadiat umar farouk ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń fa àwọn oúnjẹ náà lé ìjọba ìpínlẹ̀ kánò lọ́wọ́ mínísítà ọ̀hún sọ wípé òun wá sí ìpínlẹ̀ kánò lórúkọ ààrẹ muhammadu buhari láti kẹ́dùn pẹ̀lú ìpínlẹ̀ náà lórí ìpapòdà àwọn olólùfẹ́ àti àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti pàdánù sọ́wọ́ àrùn COVID-19 àti ikú ọ̀wọ̀ọ̀wọ́ tó ń wáyé ní ìpínlẹ̀ náà ó kẹ́dùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kano lórí ìpapòdà Dan Iyan Kano Alhaji Yusuf Bayero àti ọ̀jọ̀gbọ́n Tijani Asimin Jaram of Kano ó tún bá ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Kano Emirates Council lórí ìpapòdà emir ìlú Rano Dókítà Abubakar Tafida ìlà kejì ó wá gbàdúrà wípé kí olódùmarè tẹ́ gbogbo wọn sí afẹ́fẹ́ ire ẹ̀wẹ̀ ajé àṣẹ́dìrà Umar Farouk tún kí gbogbo àwọn elétò ìlera tó ń tọ́jú àwọn tó ń gba ìtọ́jú àrùn COVID-19 kú iṣẹ́ ó sì gbà á ládùúrà wípé kí olódùmarè wo gbogbo àwọn ènìyàn wọ̀nyí sàn pẹ̀lú ọ̀rọ̀ ìkíni àti ìlú wọn lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti fi ilé ọ̀nà wọn sílẹ̀ kí wọ́n sì máa fi dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n ní àrùn búburú COVID-19. àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba eléyìí tí a mọ̀ sí serap ti pe ìjọba àpapọ̀ pàápàá ààrẹ Muhammadu Buhari láti kọ̀ láti máa ra ọkọ̀ fún àwọn tó wà ní ìṣèjọba àti àwọn mínísítà pẹ̀lú ní àsìkò sáà rẹ̀ tí ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ eléyìí wà nínú lẹ́tà eléyìí tí wọ́n kọ sí ààrẹ tí wọ́n sì fi ń rọ̀ ọ́ láti wo àwòkọ́ṣe orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n fi òfin de ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún àwọn olóṣèlú títí sáà ìjọba ààrẹ tó wà lórí oyè ilẹ̀ náà yóò fi tán nínú oṣù karùn-ún ọdún 2023 àjọ serap sọ wípé owó tí ìjọba àpapọ̀ bá rí kó jọ nínú eléyìí yóò wúlò fún gbígbógun ti àrùn covid-19 àti òfin kónílégbélé tó wà lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà serap tún ké sí ààrẹ muhammadu buhari láti rọ àwọn aṣòfin àti ìgbìmọ̀ láti fi òfin de ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kí wọ́n lè lo àwọn owó náà fi san owó oṣù àti owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bí a kò bá gbàgbé wípé láàrin ọ̀sẹ̀ tó kọjá ni ààrẹ orílẹ̀-èdè Nàmbíà Ayaj Gengobon gbé òtélé ríra ọkọ̀ fún àwọn tó wà ní ipò òṣèlú kí wọ́n lè darí owó náà sí orí àrùn COVID-19 ní orílẹ̀-èdè wọn. lákòótán àjọ SHERAP tó gba ààrẹ lámọ̀ràn láti fi òfin de ríra ẹ̀rọ amúnáwá tí wọ́n ń lò nínú ilé ìjọba kí wọ́n sì dín owó tí wọ́n ná lórí àwọn ohun ìṣelọ́ṣọ̀ọ́ àwọn ohun ìṣàlejò ohun mímu àti jíjẹ àti àwọn nǹkan mìíràn tí wọ́n tún lò nínú ilé ìjọba àti àwọn ọ́fíìsì àwọn olóṣèlú kù kí owó lè wà láti fi wá ojútùú sí ọ̀rọ̀ àrùn covid-19 eléyìí tó ń bẹ lóde kí wọ́n sì lè fi owó náà sanwó oṣù àwọn òṣìṣẹ́ bá a bá gbé àwòrán gẹ́gẹ́ ibì kan báyìí náà la máa ń forí rẹ̀ tì sí kò ní jù báyìí lọ fún ìròyìn wa mẹ́wàá ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo àwọn ìròyìn wa ọlọ́kan ìjọ̀kan láti wo àwọn ìròyìn wa sí ẹ tẹ̀lé wa lórí gbogbo ẹ̀rọ ayélujára at Orísun TV ẹ lọ sórí YouTube kẹtẹ Orísun TV síbẹ̀ gbogbo àwọn ìròyìn wa ọlọ́kan ìjọ̀kan àti àwọn ètò mìíràn pátápátá lẹ máa rí níbẹ̀ bẹ́ẹ̀ bá sì ní ohun tí ẹ fẹ́ fi tó wa létí ẹ lè pe nọ́mbà wa tí ó ń bẹ ní ìsàlẹ̀ mú màwòrán yín tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí nọ́mbà náà àjùwáṣe tí tó fi máa dìgbà míì táwọn máa fèrè àti àánú pàdé lórí ọ̀tún ìròyìn mẹ́wàá lórí Orísun ẹ jẹ́ ká máa rántí wípé ìmọ́tótó borí gbogbo àrùn gbogbo ẹ tọ́jú ilé wa ká tọ́jú ọmọ wa ká sì tọ́jú àyíká wa kó mọ́ tónítóní ṣògo rẹ́ni kejì lórúkọ tèmi o ó dìgbà kan náà.